الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما السلام علينا وعلى عباد الله الصالحين تسلم على نفسك وعلى كل عبد صالح في السماء والأرض والسلام دعاء والصالحون يدعى لهم ولا يدعون مع الله adab tó yí òkú asalamu alayna sálámà ọjọ́ owó ọjọ́ ẹ̀bọ́ọ̀lá ọjọ́ alayna àti ẹdẹ́ oyé à iya lè kàdó yé wà kàjá tó ọ̀dàmákàtín wà hálà ìbádìlọ́yìn sọ́dẹ̀ẹ́n ike wọn ọdọ́ yá máa dọ́ yọ́ òbí kìtàmí sáàlìhì abona deta mado salihi ene kirata ne ya gwadu pamu ne ngosi ije be gwa mune makebi muni mado ka pa lajin ila le gudu matu kushu to akube ya pa pa bi ele ode mi pe fo na ni un agbade un ko yo abdan shakura ni àwọn se agbade un ko yo ki sona un abona deta ki se salihi re ene ki se salihi e tẹbílẹ ọhún nípa kókè ń dodágó méjì àhìnlẹ kété fáìlì ẹnẹ lẹwẹ ìdàdà yà dọ tòdẹdẹ kì í ti sáàlì tágìdẹgẹ lòkòkò sáàlì yìí òun á ra tánà ráìtì o kílò mú gbà múlẹ fún mi ráìtì òun kọ́ wọn òun yìí la yọ ọwọ́ dó kò ṣe òun yìí máa la a máa ya ẹ̀ la lẹ́ yàtsa dàkúrì. Magani ene mamo sali ire onwe ne sali ire ide ali ki qualify won ke do di sali nkole yonyon ki ateva sen ki adu ramaja ngamo ne ore do ko kole gene do ude won ya adu kole yon rula mune ya ya yàtí kí dọ́là ń májà ní ẹlẹ́ àti tòun ṣe ṣe náà bá iye ànájú kọ́ lẹ́yìn ọ̀lẹ́ iná gbéyàn jẹ́rẹ̀ rẹ̀ ọ̀nà ọ̀tọ́ náà ṣe ní ọjọ́ ọjọ́ ohun mẹ̀kì ààrẹ kí lẹ́sìn ẹ̀mọ́ na mẹ̀kì ẹ̀dí àwọn ẹ̀ yàá wà rẹ̀ kò dúró àwà jágidì ẹ̀yìn ọdún kì náà ṣe ànágbéyàn yàtá tẹ̀yàn tabalẹ̀ ẹnẹkì sí sáàlì ilẹ̀ amẹ́hùnmáàdùn mọ́ ẹ̀rẹ̀ ẹnẹ kàdọ́mọ alùn bá omi pòkè yàkọ̀là olùdọ́gárú yàkọ̀là ẹ̀mdùtẹ́wò náà kẹ̀dùkú ẹ̀wò náà dò yàkọ̀là òkè. Okay. òkè olúwo ọrọ̀ ẹ̀mú alòdò òkè ní mànà alòtágbé ìbájá kí èmú tẹ̀mọ́rọ̀ òhè òkègù nínà ìwọ̀n ụgbọ ló ń gbọ́ wọ̀lí ìpapò òwò ẹ̀mdà ló yóò ń gbọ́ ulúwìn ìdánẹ̀ ọ̀fọ́ ọmọ abálókè máa jẹ rúra sọ́ọ̀lì yá adábalẹ̀ gbọmọdé takò ẹnẹ́gẹ̀ẹ́sì sọ́ọ̀lì yìí mẹ́rin ẹni lẹ́bà àmúkọ́lẹ̀ yọ̀yọ̀ ẹ̀mù òun tukọ́lá lóhun lẹ̀ ìmúdòǹgà ìtàbí òun kẹ́ gbá kí mọ́ ẹ̀nẹ́yàn ẹ̀tọ̀ bàtátá kẹ́ ní kí kọ̀lẹ̀ ẹ̀nẹ́yàn ẹ̀mí àwákẹ́ skrini kọ́lóyún kọ́ lẹ́ẹ̀bá ẹnẹ́kì yàn tó là ń ọjà ni ẹ̀ẹ́dúdẹ́ ń àwúwò ìmìdàjì gbárùn abúwẹ̀pá tẹ́yẹ̀dẹ́ abúwẹ̀pá mọ̀mọ́ ẹ̀yẹ̀dẹ́ ẹ̀jẹ̀ mọ̀lá náà mọ̀ nẹ̀kẹ́ ìmìdàlóhùn ẹ̀kẹ́ gbọ́bà ẹnìkẹ́ lẹ́yìn ẹ̀yàn kúgbò kọ̀lá lóhun ní máa dóní na gane ku Allah ya mu adu si salihe ya ma doye mana yau wa ngoci mana ongoni ya kan wa tusallimu ala nafsika bi salama walawe wa ala kulli abdin salihin engo bi salama ni ama do yo bi memele fi samai bi jali wal ardi bama yo memele bi ki de dadi salama huma wasalamu du'a'u salama gide wani ba du'a mu ce salama ce mu ce adu'a mu ce wala ki salamu alaikum la da mewa ma ko alaikum salamu wa rahmatullah la da ugu aka salamu alaikum ìlàdógún wọn ẹnẹ ẹnilẹ àwọn ìdókè ẹnkí ní asalamu alaikum àwọn alaikum asalamu rahmatulahi wa barakato ládéhùn lè tó gbẹgbà ẹwọn yàtí wọn dẹ igẹ sálámà yóò dó ọjọ́ yìí kí at the same time àdúrà yìí àwọn ṣe wọ́n sọ àlékún náà yóò dẹ̀ ẹ́ lẹ́hùn amado yok mati sole e. i jamado yok e yo memele ma yo yoma ma chadwe yoma mm, wala yud'auna ma'a allah amai ajadan dago koyon mm, tulle ma deserve kuma chadwa ngoma ile ko yime adaba to yo mune وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أندر دودمك مرارمك يا دوبير لن إلا الله تدوم الله كاتي وحده كاتي لا شريك له يا لكي جنيه تشهد يجي kalibudu كده ewu sheda shahadatal yaqin ṣẹ́ẹ̀dẹ̀ wọn èdè jẹ wọn ọ̀pẹ́ ọ́ọ̀kì ṣẹ̀dọ́mọ̀ ní ọgbẹ̀ṣẹ́dọ̀ yíò rẹ̀ hmm. aláyọ̀ ọ̀bẹ́dà fi ọ̀rdí ẹ̀ṣẹ́ẹ̀dà kàfí máa rà rẹ̀ wọn tó yà lẹ́yìn wọ́lá fi sàmáyí máa rà rẹ̀ wọn tó yà lẹ́yìn bí hakin ààrẹ lẹ́kìá ní right irú ààrẹ wọn ló tó sí ní ìlàlá àṣẹ́dẹ́ aláwọ̀ máa ara rẹ̀ wọn kì ní right máa ara rẹ̀ wọn ní má dábàlẹ̀ náà tó kù máa ara rẹ̀ wọn lórí ọjọ́ yìí àmọ́ wọn lẹ́ni right ààrẹ lẹ́nu àmọ́ òjò òjò dẹ́ àkónú lórí àwọn àtọ́jọ́ lè ní ewu ka ju ẹ̀mí nínú àbẹ̀kí náà iná ọmọ àpàdọ́mọ àti tí a máa lókòlókò mẹ́tò ó ìjà àbẹ̀kí tí ìjẹun onu steeti kpakwa mmadụ onu steeti abụmadụ gọvanọ onu dọ ma alabeji onu mmanya e e nke ji laila ilala onu dọ dọ mọtọ jọlị ajẹgẹ gọvanọ adọmọ contradiction ẹ̀hùn máa kojú ìjà tó onu dọ dọ mọ kùmà ara rẹ̀ ń tinú gbó ààrẹ lẹ́kìtì kùmà ara rẹ̀ ń illallah jede allah kati magane ko amene ti jena re ti chonga la o ke ti ma chungu changu e chungu ni o ya ka tanga chengo ko no me chengile ma me ni ni ma ya le ni ko ko no ma be ji ka dane awu ko ko ni yo je ma pe ni ko ko no na ja

Hmm? iyo jima bo ma nebi kuma na do yi ka ne na nebi yi iyo kuma nebi dodo ma pa bi na nebi yi iyo kuma nebi gawe kabare on ka do yira ne ngo a a sharafahu allah bimaza bil ubudiyya ojo bo ma nebi ẹ̀hùn ànẹ́bí ànẹ́dùn lòye máa kọjọ́ bò mọ́ ní ìdágbókè àrọ̀ ọjọ́ rẹ̀ olùwò wọn ànẹ́bì yìí ìyá mú dúkò òun lẹ́yìn ó dúkò ní yúkú máa lè sí abdullahi olùwò ọyọ onúgbònàgbò yányá dà níbi bá yányá kọlà lọ́la náà múnẹ̀ abdullahi adọ́ ẹdídọ́ muhammadu yányá do bá ń bọ̀ lẹ́kìtẹ̀ delicate ọ̀lẹ́kì ń dọ̀là ọ̀lẹ́kì iyade fi wọn alebi kete mẹ́rin ni na náà na náà kọ́ ẹnẹ́gì rọ̀yẹ́ ju yẹn ní abdullahi yẹn odúdúkú nìkí dùnwọ́n máa ahabu isman ilẹ̀lá abdullahi odúkú rọye ju ya dúkú náà kọ́ ilẹ̀ ká odégi àríyèrè tí gbọ́n lórí àwọn ẹjọ́ mi yìí tẹ̀ta yìí wọ́n kò tó ó má mẹ́lẹ̀ kàmí má ní ọjà nà má kẹ́rẹ́ má má má má má má kẹ́nà bí ẹ má kọ ọjà nà yìí kẹ́rẹ́ ó má mẹ́lẹ̀ wọ́n mu dùn wọn. wọn náà kó tó àfi yọ̀ṣẹ̀ fi yìí ni yọ̀ṣẹ̀ fi yìí ni hmm. àmúdó ọ̀fẹ́lẹ̀ ọ̀fẹ́lẹ̀ mà kọ́jọ́. gbogbo ewé mi gidi ọgbẹ bọ kódà bòyàbòyà ọgbẹ lẹ yọ náà lẹ ma tẹnu odó epo nà má kọ ọmọ àmàtá eléwọn wa dùn má yín ní ti gbogbo bẹlẹ èédú kọjú kọlọ níbi ogun yóò lóbi kura ní saka arọbìṣì tó yìí bàtẹ́ ní nà Eh, ya abudu hawe yake mtu kemtu macho yao kai hawe yao unapata balike yao madumo hmm. sa Allah kima nerejo dumwa udu sharrafahu Allah bil ubudiyya wa dalilu namu si dalili olaleta ka koyo kuma nibi bai egodiya edu shadun un edu shadun eda nibi buba kado enwe ise ọ̀nà òyí máa jí wọn yọ́bù máa níbi muhammadu ọ̀rẹ́ gbé ìkúra hàn gé lákọjú ayáyọ ọlámúdó yẹni tẹbàárọ̀ kàlẹ́bì تبارك الذي نزل على الفرقان تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا tẹbẹ́rọ̀kà ó àlùbẹ́rẹ́kà ó tẹ̀kẹ́tẹ̀ àlùbẹ́rẹ́kà ó jẹ́ wòye òpẹ́ èèyàn ọjọ́ ó tẹ̀kẹ́tẹ̀ òun kì í jẹun dá alẹ́bínà zálà kọ̀ọ̀kọ́ọ̀nà òun èkì rí òlítàrí èkì àpapọ̀rọ̀ bídíà ìtúnà ìrọ̀wọ́nà òlítàrí èkì àpapọ̀rọ̀ sọ̀rọ̀yẹ́dẹ̀ pé ṣẹ́rẹ̀kù òlítàrí èkì àpapọ̀rọ̀ ìsìlámù pé káfíríṣì onítàwí kí apá pẹ̀lú ìmí kọ́ gẹ̀ẹ́sà ẹnà ìrọ̀gùn alẹ́ abúdì ẹnà sábúdì wọlé anílè muhammadu gbọ́ka ọjọ́ ni wọ́n iná hó lẹ́mọ́ ọmọ abdullahi yadọ̀rọ̀hù kọ́ọ̀dù yẹ̀kọ́ núnà alẹ́gẹ̀ lébàdà ọjọ́ ni a abudan shakura ọjọ́ ẹ̀mẹ́jọ ọ̀lùkà níbi nù kọjọ́dọ̀ abudan shakura mẹ́lò tún kọjọ́ ilé gbogbo kì nù gbogbo abudan shakura ẹ̀bà mẹ́lò dé ọkà múnà ayádùn yálò ọ̀nà ọgbẹ́ ẹ̀dẹ̀ ọjọ́ ọ̀nà mẹ́lò níbi nù òwò ẹ̀wọ̀njọ́ bẹ̀ẹ̀bá náà bí ilẹ̀ ní dẹ́kí abudan shakura ẹ̀bà

magane ko ya nabi ne تعبده بالعبودية شرفه الله بالعبودية ودليل قوله تعالى تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا كما يكون نذيرا ما تقول أجوك هذا مثل مثل القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد صلاة نبيل أجوى ميل وقوقوق ودوما نبي محمد وعلى آل محمد باي أبو أولوكو يا محمد بولوكو كدوزو كيوما الصلاة إلا وقوقوق يشيهم كما صليت ada Ibrahim ada bar kasilo gogo gogwe yakina ni Ibrahim iman innaka hamidun majid jakia hmm. wa tundu nu gbede majid ja tundu mega ale kadomo سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته